الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأوصيكم ونفسي بتقوى الله العظيم قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون اعلموا أن الحج عبادة عظيمة إذ هو ركن من أركان الإسلام الخمسة وهو مدرسة عريقة تربط اللاحقين من الصالحين بالسابقين من أخيار خلق الله وهم الأنبياء والمرسلون والصديقون والصالحون فالحج حج الأنبياء والمرسلين حج إبراهيم الخليل وحج إسماعيل الحليم حج كليم الله موسى وحج يونس بن متى وحج سيدنا وحج سيدهم محمد صلى الله عليه وعلى الأنبياء كلهم وسلم تسليما وسيحج أو يعتمر المسيح عيسى عليه الصلاة والسلام ولقد جاءت الأخبار الصحيحة في ذلك أيها المسلمون اعلموا أن ربكم هو الذي أمركم بالحج وأمره سبحانه وتعالى لذلك قديما فقال سبحانه وتعالى لإبراهيم الخليل وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق فحج إبراهيم واتبعه في ذلك أولاده صلى الله عليه وسلم أيها المسلمون الحج مدرسة تحقيق معنى لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لأن مفتاح الدخول في الحج لأن مفتاح الدخول في الحج التلبية وهي قولك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك وهذه الكلمة يا عباد الله هي عين كلمة هي عين كلمة التوحيد وإنها ليست شعارا لأسرة نبينا محمد صلى الله عليه وسلم كما أنها ليست شعارا لبلد نبينا محمد صلى الله عليه وسلم بل إنها كلمة للناس جميعا ولكل زمان ولكل مكان ولا خصوصية فيها للعرب على العجم ولا لأهل مكة والمدينة على غيرهم لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدوك فعلهم وبا أسي الصلاة فالنبي محمد صلى الله عليه وسلم أن جعلهم وبا نسوا أولا جيسة وفنا أولا جيسة gbogbo àwọn sọ̀hábà rẹ̀ radiyallahu anhu àwọn náà gbọ́yí látẹnu ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn náà tó wá gbé sára àwọn náà gbé jáde wọ́n fún àwọn tí ń bẹ wọn àwọn tí ń bẹ wọn náà tún fáwọn tó tún wọn iṣẹ́ wa lọ títí tó fi dàkókò tá wà yìí ló fi jẹ́ sí pé ó lè ṣe ìjọsìn kankan fún ọlọ́run ọba nínú ẹ̀sìn Islam àyàfi kí ọlọ́run ọba kó fún ànábì wa sallallahu ní kọmíṣàn lórí ẹ̀ bákanáà àwọn sọ̀hábà radiyallahu anhu tí wọ́n jẹ́ alájàta láàrin wa àdìnàbì sallallahu alaihi wasallam àfikáwọn náà kan gbẹ̀sán níbẹ̀ ló fi jẹ́ sí pé ààlè máa sí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ láyìn máa sọ pé tá ọlọ́run ọba ẹ̀jẹ̀ níbẹ̀rù ọlọ́run torí pé ọlọ́run bá pé àwọn onígbàgbọ́ òdodo yí pé ìtàkùnbà àhàkọ́tùkọ́tì ọlọ́run ni ẹ tó máa bẹ̀rù mi dáadáa sí onígbàgbọ́ òdodo gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ọba tẹ́lẹ̀ tòmátò ti bẹ́ ọlọ́run tó ní ìtàkùnlá àhàkọ́tùkọ́tì yẹn ni wípé gbogbo gbà gbogbo ṣẹ́jú síṣẹ́jú gbogbo ọjọ́kọ́jọ́ gbogbo sùlọ́sùlẹ̀ kí gbàgbọ́ wa àbí bẹ̀rù ọlọ́run ọba wa kó máa increase ẹjẹ́ ká lọ́mọ̀ yí pé hajji ṣíṣe ìjọsìn tó tóbi púpọ̀ ni kí ló dẹ́ta sọ báyìí wípé ó jẹ́ ìjọsìn tó tóbi púpọ̀ báyìí torí wípé ó jẹ́ ìkan nínú àwọn orígun ẹ̀sìn Islam márùn-ún tí a máa ń fi sàlàyé ẹ̀sìn Islam gangan tí wọ́n bá ní kó gbàgbọ́ yí tí ń pè ní ẹ̀sìn Islam gangan ó ní kó gbàgbọ́ yí àwọn orígun márùn-ún ni ẹnikẹ́ni tó bá ti lọ jù kanù níbẹ̀ tó sì lágbára àti sí ẹ̀sọ̀ fún wípé kò lẹ́sìn Islam ló fi jẹ́ sí pé hajj yìí tó bá lágbára láti sí tó bá sí ìsìláàmù rẹ̀ lágbára ìsìláàmù rẹ̀ mẹ́hẹ kò lágbára ọ mẹ́hẹ láwẹ̀ ìsìláàmù rẹ̀ mẹ́hẹ ó sì mẹ́hẹ ó lágbára ní mímẹ́hẹ bákanáà nípa báyìí alhajj táwọn òní ṣíṣe yìí orígun ẹ̀sìn ìsìláàmù ni òun kìí sí nǹkan táà máa ń fi dágbà kìí dẹ̀ sí nǹkan táà máa ń fi dá àsìkò kìí sí nǹkan táà máa ń fi dá ọjọ́ orí kìí sí nǹkan táà máa ń fi sakọ kìí ṣe nǹkan dáa máa ń retí ẹnì kejì pé ọ̀rẹ́ mi kò sí ìrówó ti ẹ̀pẹ̀ lọ́dún yìí jẹun dúró dídọ́dún sí ń bọ̀ hajj ṣe bẹ́ẹ̀ ọ̀ torí wípé gẹ́gẹ́ bí irun náà ṣe jẹ́ sí pé olè dúró dénìyàn pé kò tí kí irun kọ́ ọmọ kìí tiẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ hajj ṣe rí àti pé àkókò ti kálukó ṣe hajj tiẹ̀ ó yàtọ̀ síra wọn tó bá dúró dọ̀rẹ́ rẹ ó lè jẹ́ sí pé hajj tiẹ̀ bọ́nù

lílọ sí hajj yìí yọ́ ma so wá má yọ́ ma so àwọn ẹni rere ẹni rere tòní yọ́ ma so wá pọ̀ mọ́ àwọn ẹni rere tàná ẹlòmíọ́ ma béèrè pé àwọn òwúlẹ̀ ẹni rere tàná ọ̀gá àwọn ẹni rere tàná òun náà làwọn ànábì ọlọ́wọ́n ọba alayhi salatu wassalam gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba àwọn ní ọ̀gá àwọn ẹni rere tàná gbogbo àwọn tó bá tó wá tẹ̀lé wọn àwọn náà tẹ̀lé wọn lẹ́yìn tí wọn náà bá ti lọ hajj lọ́ọ́ mọ̀ pé ó ti ní àṣepọ̀ ó ti ní okùn ká tó so wá àtàwọn tó síwájú nínú àwọn ànábì ọlọ́run ó ti lókùn ká tó so yín papọ̀ torí pé irú iṣẹ́ tí wọ́n ṣe ni wọ́n náà lọ́lọ́ ṣe ni ẹlọ́mọ̀ pé hajji tá ń sọ́rọ̀ rẹ̀ yìí hajjul anbiya iwal mursalin hajji tí àwọn ànábì ọlọ́run ṣe ni àtàwọn òjíṣẹ́ ọlọ́run ọba ànábì wa ibrahim hajja ó sì hajji alayhi salatu wassalam ànábì ànábì wa musa ó sì hajji alayhi salatu wassalam ànábì wa Yunus wọ́n ṣe hajj alayhi salatu wa salam bẹ́ẹ̀ náà ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà ṣe hajj bẹ́ẹ̀ náà ni ẹnìkan tó ń bọ̀ tó ní ó ṣe hajj tí ẹ̀ tàbí kó ṣe umra tààlẹ́ni náà òun náà ni Isa al-Masih ìdá hajji ni ó ṣe ní àbí umra anábìlóhun ti ẹ̀mọ̀ mẹ́ ṣùgbọ́n yóò sásọ pé labbaika allahumma labbaik labbaika la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika laka ìyẹn lábí sọ fún ayé pé ẹnikẹ́ni tó bá ṣe hajj ó ti dolórí ire tá a so pọ̀ máwọn olórí ire tànà òun náà ni pé ó rìn níbi ojú ọ̀nà ibi táwọn olórí ire àná tí wọ́n rìn ó sì ṣiṣẹ́ táwọn olórí ire àná tí wọ́n ṣe àwọn náà sì ní àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́wọ̀n bá gbogbo ìdáwé yìí ó ní àwọn ẹ̀rí nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin mùsùlùmí òdodo jẹ́ ká lọ mọ̀ bí Olúwa wa yìí tó dá wa yìí tó tẹ pàṣẹ pé ká máa ṣe hájì àṣẹ tó pa fún wa lórí ká máa ṣe hájì yìí àṣẹ tó ti pẹ́ ni kìí sànábì ló gbé wa sallallahu alayhi wa lẹ́yìn ìgbà tó bá jọ́ra àyàn tán tá bá kéde ẹ̀ fáwọn èèyàn àwọn èèyàn ní excuse ibi àwọ̀ ọ̀gbọ́n ni ìdí nìyẹn tó fi jẹ́ sí pé tán kí ní ọ̀rán àyàn ni tó ti bẹ́ẹ̀ ọlọ́run ó tún fi rán nábì pé kẹ́ tó kírun kankan nínú ọ̀rán àyàn ẹ pè sáyé kayọ gbọ́ kó lè bá jẹ́ sí pé ẹnìkan kan ní excuse kankan níwájú ọlọ́run hajj náà bẹ́ẹ̀ náà náà hajj ọ̀rán àyàn ni tó ti bẹ́ẹ̀ ọlọ́run pàṣẹ ọlọ́npa anábíwa ibrahim aléṣọ́láti wọ̀sánà pé kó kéde rẹ̀ ọlọ́ntúnpa anábíwa muhammad náà sallallahu alaihi wasallam pé kó kéde rẹ̀ anábí náà kéde ẹ̀ sallallahu alaihi wasallam tàbáwá gbéyẹ̀wò anábíwa ibrahim ẹ wo iye ọdún tí mẹ́lá àrùn àti anábíwa muhammad sallallahu alaihi wasallam anábí ibrahim ọlọ́npa sẹ pé wà á dín àsẹnu ké ìtumọ̀ gẹ́gẹ́ bí àwọn ọba àtijọ́ àwọn ọba aláyé àtijọ́ tí máa ń ní akéde tí ó mú agogo lọ́wọ́ tí ó wà máa parí kéré o tí wọ́n lágbára jù bá ń lọ adán ló fi jẹ́sí pé ẹni tí ó pè orin ìsọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ó kì dáadáa ìtẹ́ ń pè ní adán muaddin ẹni tí ń polówó tí ń polongo nǹkan ni kì í sọ kì í fẹ̀gbẹ́ ẹnu sọ̀rọ̀ ọlọ́ni wa anábì Ibrahim bó ṣe jẹ́ anábì ọlọ́run tó yìí má fẹ́nu wí lásán má sọ pé mọ́sọ̀ báyìí lásán adín ké kéfàáyé wà adín fi nas kéde báwọn èèyàn kọ́ pariwo báwọn ènìyàn bil hajj pé ah ọ̀rọ̀ yẹn ní hajj o ẹ wá sí hajj anábì Ibrahim kéde ẹ̀ fáwọn ènìyàn ọlọ́run wá ní yá tó kárí jẹ́ àlà àwọn èèyàn gbà ní èèyàn rí níwọ̀n àwọn èèyàn rí náà sí mbẹ́lá kòkó ta wà yínà ta bá ti rí ti ń lọ ọlọ́run yá tó kárí jẹ́ àlà ní wàhálà kúlè bọ́mìrin yá tí iná mi kúlè fàjìn àmì ọlọ́run wọn máa dá olóhùn bá ti pè wọn ẹ wo ọ̀rọ̀ tí anábì Ibrahim sọ́njọ́ àwọn àṣírí ọ̀rọ̀ ń bẹ púpọ̀ èyàn máa sọ̀rọ̀ ń gbà ní ìtọ́jẹ́ sí pé ariwo rẹ kò lè ju ìlú dùn yìí lọ ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá bọ́ polongo rẹ̀ yóò dé subhanahu wa ta'ala tẹ́yìn bá wá ń polongo tó dáa tó sì wí dáadáa bẹ́ẹ̀ náà lẹ́ ń pè ẹ̀rùn tẹ́wọ̀n ònù kọmọ rò pé ìrun tó ń pè ẹnu ibi tó ń wí nìkan láyé ti ń gbọ́ ibi tọ́lọ́wọ́n bá bá mú hùn rẹ dé ni ó dé ọ wá dẹ̀bẹ̀ ni pé gbígbàgbọ́ rẹ bá ṣe lágbára tó yóò sì jẹ́ kóhùn rẹ náà máa jìnà tó bá jẹ́ sí kó dó dáadáa tó bá sọ pé Allahu Akbar Allahu Akbar ibi títí tí ẹ gbọ́ dénú ni ibi títí tí ọgbọ́ dé wà tọ́lọ́wọ́n bá mú débẹ̀ àwọn èèyàn lè má gbọ́ kọ́jọ́ pàwọn àlìjẹ̀nu ni wọ́n máa gbọ́ àwọn màláíkà wọ́n máa gbọ́ mi tí wọ́n bá wà tí so nípa báyìí Ànábì Ibrahim alayhi salatu wassalam ó kéde láàrin yìí kéde kidi kéde láàrin yìí ohun ẹ̀wà kọjá bí tí ó ti expect wà á fi nas kéde ní Makau lórí ńgbọ̀ kakawa bil hajj ẹwà sí hajj o tó ti wí tán báyìí yá tó kárí ti àlà àwọn tí wọ́n máa fẹsẹ̀ rìn wọ́n máa fẹsẹ̀ rìn ta kódà á èèyàn tó jẹ́ sí pé ẹsẹ̀ ní àfihàn hajj nílẹ̀ Yorùbá ń bíbẹ̀ àwọn náà bá wọn kàn nínú wọn tó kú ṣùgbọ́n mi tó wà lórí gbogbo olùkọ̀ọ̀kan ní ma ní ti ẹ̀gbẹ́ lágbájá ẹsẹ̀ lọ́mọ àfẹ́rìn lọ hajj kìíso náà ọlọ́run jẹ́ pé ìpè ànábì Ibrahim aleyhisalatu wọn ni yàtú kàrí jẹ́ àlà tò ní olónìí àwọn tó ń fẹsẹ̀ nílọ náà sí wàdí sínú ṣùgbọ́n ìlú wọn lè má jìnà nítorí pé àṣẹ ọlọ́run yóò ṣe yàtú kàrí jẹ́ àlà àwọn tí máa fẹsẹ̀ wọ́n máa fẹsẹ̀ wọ́n sì fẹsẹ̀ ní wàdí sínú àwọn tó ń fẹsẹ̀ ní wa náà wàhálà kúlẹ̀ bá mi rí yàtí nàmi kúlẹ̀ fàjìnà àmì àmì ó sì máa gùn káwá àmì ọmọ gùn nǹkan wá ọlọ́run tó wá ní yàtínà min kulli fajjin amiq àwọn ibi táwọn èèyàn tó ti expect pé èèyàn ti lè wá sí hajj wọ́n wà láti bẹ̀ ló fi jẹ́ sí pé mọ́jẹ́ ọyà wà lẹ́nu tẹ́nìkan bá ń dárúkọ lú ẹ̀ nígbàtọ̀ wà náà sẹ́ hajj wọ́tọ́lọ́n bá kádàrà bọ́ọ̀lù hajj lọ́dún tó wá sọ pé ń bo nílùú ilé expect ẹlẹ́sẹ̀ kan lọ hajj arọ lápá àtẹsẹ̀ ọlọ hajj gbogbo wọn yẹn ní ń bẹ nínú iṣẹ́ hajj ó rí ẹn tí ọ̀lápá àtẹsẹ̀ náà ṣe àti àà ah, ah, bó lè lè ṣe dé báyìí yà tí iná mi kú lè fàjìnà àmì ìkìnà lọ sẹ́wọ́n lára tó nípa báyìí iṣẹ́ hajj anábì Ibrahim lọ kọ́kọ́ pariwo ẹ̀fà yí pé ẹwà sí hajj lọ́jọ́ ká sọ fún ayé pé àṣẹ kẹwàá sí hajj ti pẹ́ fahajja Ibrahim anábì Ibrahim ṣe hajj wattaba'ahu fi dhalika awladu gbogbo àwọn ọmọ rẹ̀ náà wá fọ́lù ẹ̀lẹ́yìn ọmọ rẹ̀ Ismail àtàwọn ọmọ mi tuntun tẹ̀lé Ishaq lẹ́yìnbà náà Yaqub lẹ́yìnbà náà gbogbo àwọn ọmọ yòókù náà wá fọ́lù ẹ̀ tí tó fi dórí ànábẹ̀wà Muhammad sallallahu alaihi ẹ̀yin mùsùlùmí òdodo gẹ́gẹ́ bí n ta wí níbẹ̀rẹ̀ wípé hajj táwọn ilé ẹ̀kọ́ ni ìjọsìn ní ilé ẹ̀kọ́ ni ìjọsìn ní nípa project kan nínú orígun ẹ̀sìn Islam márùn ṣùgbọ́n ilé ẹ̀kọ́ ní bákanáà àkọ́kọ́ tá àkọ́kọ́ mọ́ kọ́ta bá fẹ́ bẹ̀rẹ̀ sí hajj òun náà ni kọ́ ọmọ túnmọ̀ la ilaha illallah torí pé ò lè bẹ̀rẹ̀ hajj ò lè wọnú sí hajj àfikò sí la ilaha illallah ẹlòmí ò gbé àìsí ah, la ilaha illallah níbi sí hajj bẹ́ẹ̀ ni àìsí la ilaha illallah ní gbólóhùn rẹ̀ ní níbẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n tá a máa fi wọnú sí hajj gangan fún ara rẹ̀ ìtumọ̀ ẹni la ilaha illallah tí mo bá wí fún wọn ní sí yóò yíwa

torí pé tó fi wọnú sí hajji ga labbaika Allahumma labbaik labbaika la sharika laka labbaik náà ló fi já sí pé ẹ̀kọ́ àkọ́kọ́ tí a máa ń kọ́nù sí hajji ó náà ní kọ́ ọlọ́mọ tí ó ń pè ní tawhid dáadáa kọ́ gbọ́ yìí bóyá pé ọ̀kan ń máa bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tọ́lọ́ ń bá kádàrá kọ́ lọ hajji tó sì gba tó san owó ti gbogbo ẹ̀ àbó ti sàlàjì owó àbọ̀ sá ti rí pé ó súnmọ́ pọ́ sá lọ 70% wàá lọ dákun ò má fowó ẹ̀ ṣòfò lọ sílẹ̀ ẹ̀kọ́ la ilaha illallah lọ bá wọn àfáà pé ẹ̀dàkùn ẹsì túnmọ̀ la ilaha illallah fún mi gẹ́sí la ilaha kọ̀sọ́bà kan àyàfọ́lọ́n tẹ́ mọ́ wíyàn la ilaha kọ̀sọ́bà kan illallah àyàfọ́lúwa ilé ń kọ́ ọmọ ò tí mọ̀ túnmọ̀ la ilaha illallah fíyàn bá tọ́ bá gbé àwọn àfáà tó mọ̀ sẹ̀rí àdáadáa pé ẹ wá wò sí mọ̀mọ̀ túnmọ̀ la ilaha illallah nínú ilé mi ó gbé ọlọ́nú ilé rẹ̀ kọ́ wá sí gbogbo yàrá rẹ̀ lẹ̀ mọ́ sí yàrá bí tíyàwó ẹ̀ wà fọ́ndé sí gbogbo yàrá rẹ̀ fẹ́ wo bí sí mo sí láìláìláìláwọn bíbá ẹwọ bíbá yìí ẹwọ géètì mi sí mo sí láìláìláìláwọn bíbá yìí kún wa máa sọ ah, wọn pé ó sí bí tó sí sí wọ́n máa sọ wọn kó sí ń bẹ̀kọ̀ wá tún bẹ̀ sí tọ́ ọba ilé lọ hajj láì sí ìtumọ̀ láìláìláìláwọn láì sí láì mọ̀túnmọ̀ ẹ̀bọ́ títà tí ó ti yẹ bíbà tó fowó ṣòfò ní wọ́n náà ló sọ pé la sharika laka kí á ní la sharika laka labbaik bíbà tó sọ pé ọkùnrin ní ọkùnrin ní obìnrin sì ní ìtumọ̀ ìyẹn jẹ́ obìnrin ó bojú ó ni lẹ́hà wá ní èmi tẹ́ ń wòye ọkùnrin ni mí èmi tẹ́ ń wòye ọkùnrin ni mí láàbẹ̀ orí ẹ̀ pé bẹ́ẹ̀ ni tí ó máa làbẹ́ìkà láhùnmá làbẹ́ìkà tó ń ṣe tó bá yàgbọ́ tó ń jìnṣẹ́ fún ẹ̀bọ̀ tó nípa báyìí ẹ̀kọ́ tá àkọ́kọ́ mọ́ kọ́ nínú sí hajj wọn náà la ilaha illallah náà torí pé tá àfi wọnú sí hajj wọn ni làbẹ́ìkà láhùnmá làbẹ́ìkà búlùn làbẹ́ìkà yìí òun gan náà lọ pọ́pùlà jù nínú sí hajj ní a ní kí ni tá àfi lè ti símbọ̀ hajj ẹgbẹ́ làbẹ́ìkà náà ní ẹlọ́mà àwọn kàtà fi máa ń pèrà wọn ní ájí làbáìkà kò sí pé ájí àràfà kò sí pé ájí mìnà kò sí pé ájí kààbà torí pé làbáìkà gangan ni símbọ̀ gbogbo nǹkan ní máa ní símbọ̀ tẹ́ máa kí ni símbọ̀ hajj làbáìkà yẹn ni pé tawhid la ilaha illallah yẹn ni pé kò jìnà sẹ́bọ̀ anábì ibrahim alayhi salatu wasalam ẹn tó lọ́gbọ́n hajj jùnú àwọn anábì ọlọ́run ní kútó nípa anábì yes àwọn alájì gan ẹwu tí anábì Ibrahim tó fojú àwọn òrìṣà rí alayhi salatu wassalam tẹ́mọ́lá àwọn aláàjì anábì Ibrahim òkè tíntínà wà torí wípé wọ́n ṣe tàkíkù máa ní la ilaha tí wọ́n náà bá fẹ́ ṣe ájì rẹ tó ṣe dáadáa yá lọ mọ̀túnmá la ilaha illallah kìí sí la ilaha kọsọ́bà kan mo tún rìpítì ẹlẹ́kìtì náà èdè la ilaha kọsọ́bà kan ìlàlá folúwa ọmọtúnmẹ́ àwọn èèyàn fi kọrin dáadáa ṣùgbọ́n wọn ọmọtúnmẹ́ nígbà tí ń ka àkọsórí lásán ilá ilá àkọsọ́bà kan ìlànà lọ ká alẹ́ ayé ẹ̀ lọ báwọn èèyàn kan sàlàyé ilá ilá ilá kó lè bá rí hajj rẹ̀ sí nípa báyìí gbólóhùn làbáyíká yìí ẹ̀kọ́ mẹ́ta tó kọ́ ń bẹ̀ ni òun náà ní pé lára gbólóhùn làbáyíká yìí a rí pé làbáyíká ni wọ́n rìpíìtì jù bẹ́ẹ̀ ní gbogbo bọ́ọ̀d tó wà níbi làbáyíká Allahumma làbáyíká ó di méjì bólú làbáyíkà lórí pìtì ara rẹ̀ nínú kìíní kí ìtumọ̀ làbáyíkà ìtumọ̀ ẹni pé mo jẹ́ pè rẹ̀ ọlọ́run mi ò jẹ́ pè nǹkan míì mà ẹ́ mo jẹ́ pè rẹ̀ ọlọ́run àwọn ará rìpí tí mo jẹ́ pè rẹ̀ ọlọ́run wọ́n nìkan ni màmá jẹ́ pè mi ò ní jẹ́ lómi lómi ọlọ́run wá pa ọ́ láti ẹnu àrùn wá ní ọlọ́run sọ ti ẹ̀ kí ni ìtumọ̀ làbáyíkà rẹ̀ ọlọ́run ní ọ̀gbọ́dọ̀ sí nǹkan báyìí ní ilé ah, wọn àti ìtò sí kí lọ́n lọ hajj sí kí lọ́n fẹ́ lọ sí hajj bẹ́ẹ̀ pé bàbá mi bàbá rẹ̀ ń pè ọ wá ní yes yes yes naam naam naam ó ní lọ́bá sí káwàá naam naam yes yes mọ̀ dánilò mọ̀ dánilò ó ọ̀dẹ̀ sí tó ní òsí yóò kọ̀ pé kí ni náà mú yẹ̀yẹ̀ tó ń sí bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọ̀tọ̀ sọ pé làbáìkà làbáìkà túnmà làbáìkà mọ́ jẹ́ pé ọlọ́run mọ́ jẹ́ wọ́n ní làbáìkà yẹn kìí ṣe pé naam kìí ṣe pé yes lásán wọ́n ní yes yes yes yes yes tí ò ní nọ́mbà wọ́n ní túnmà làbáìkà yẹn nígbà tí wọ́n sọ fún yàn pé ọmọ yìí wà lọ síbi báyìí ah ó ti yá ó ti yá ó ti yá ó ti yá ó ti yá bí ṣe ó ti yá ó ti yá náà ní wí tí ṣe ń lọ lẹ́ẹ̀kan náà wọ́n ní ìtumọ̀ làbẹ́ríkà ìtumọ̀ ni pé mo jẹ́ pèrè ọlọ́run ní mẹ́sàn mẹ́wàá mẹ́sàn mẹ́wàá ìtumọ̀ làbẹ́ríkà àwọn ń rìpíìtì làbáríkà làbáríkà àwọn àríṣẹ́ làbáríkà náà gbèsè ayẹ́lómi ó ti ájìdẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rẹ̀sẹ̀ máa béèrè rẹ̀ dákùn sálàájì lẹ́yìn sẹ́lọ ájìrì kọ yá béèrè lọ́wọ́ rẹ̀ tó bá pẹ́ làbáríkà gidi lọ́ba sí ẹ jẹ́ ká padà ká padà ká padà sínú tí ń pè ní ìsìláàmù gangan kì í sáfẹ́fẹ́ yẹyẹ ẹlòmí ìsáájì dáyẹyẹ lásán pé ìmìnà fẹ́ dàlájì ẹ̀yìn ẹ̀rùngbà rẹ náà lọ dì ò ní ní ẹ̀sìn kankan wájú ọlọ́run tó bá kú láyé tán ó sì sáájì gánà sẹ̀rí àbáyé bí hajj e ṣe awẹ́wà báyìí ìyàn múra yìí bó ṣe múra ń bọ́ lọ́n kí hajj náà alukur'an ó ní watazawwaju fa inna khayra zadi taqwa gbogbo nǹkan tọ́lọ́ taqwa ẹ̀ takọwà lẹ́ni pé kọ́ ọmọ tó máa tó fẹ́ ṣe yìí dáadáa kọ́ ọmọ pé ẹ̀sìn ni ayé ti bẹ̀ dé kó tó wá jẹ́ sí pàtó máa lálẹ́ ìgbòlára wa ẹnìkan ìtẹ́ ájì dìkásù tẹ́ máa béèrè pé ṣé mùsùlùmí sílẹ̀ sí wà yìí sí ó sì jẹ́ wa mùsùlùmí kọ́dà torí pé ọ̀n tó tí ẹ̀sìn ló jẹ́ pé àmà aláàjì ti ń pààyàn kiri ní ìsìn àmà aláàjì ti ń gbọ́ ọmọ kékeré sàṣepọ̀ àmà gba aláàjì kan oná ń jalè aláàjì kan oná ń fẹ́wọ́ aláàjì kan ń ṣàgbèrè aláàjì kan ń fẹ́yìn ṣàgbèrè aláàjì à ń fẹ́yìn ṣàgbèrè Mm-hmm. ṣe àlàbáìkà rẹ̀ sí làbáìkà ní ẹ̀hùn torípìtù ma làbáìkà ní pé mọ̀ jẹ́ pèrè ọlọ́ ní mẹ́sàn mẹ́wàá tó bá ti pè mẹ́ pé ṣe báyìí ma máa dá ọlọ́n kò tó sọ́tán tó bá ti ní má ṣe báyìí ma máa síwọ́n bẹ̀ kò tó wí tán bẹ́ẹ̀ ni tí ma làbáìkà jẹ́ so ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni tó jẹ mọ́ táàfi pé ẹ̀sìn Islam ẹ̀sìn gbogbo ayé tamanikawọ̀ dá nǹkan kan nílùú wa ní ẹ̀sìn Òṣogbo lára for example a ní afẹ́sìn kankan níbi àìtáwọn èèyàn ma wá bẹ̀ gbogbo wa láàmà sáré kẹfọ́ kò sókò síbẹ̀ ẹ̀fọ́ olùkọ́sọ́ àdúgbò wọn ń jà sí àwọn kan ní signboard síbì kan wọ́n kọ́ nǹkan kan rẹ̀ wọ́n akọ ìlú dùn síbẹ̀ àwọn kan náà wọ́n á jẹ́ community kan lẹ́gbẹ̀ẹ́ wọ́n no ọyẹ̀kẹ́ ẹ palùnúkú ń bẹ ẹ kọ community tí a síbẹ̀ ẹ rí community kan jà sí community pé ó kọ̀ wọ́n ní kẹ́kọ̀ọ́ síbẹ̀ ó kọ̀ wọ́n ní kẹ́kọ̀ọ́ síbẹ̀ ìlú náà ń jà tí wọ́n rẹ́ sí nǹkan kan ló ṣogbo láàrin lẹ́kẹ́kẹ́ bí àpèjúwe gbogbo olù náà lórí bẹ́ẹ̀ kìí ṣogbo nìkan ká ní pé àwa ṣe àwọn ní nǹkan ńlá kan láfẹ́ sí wọ́n wá kọ pósítà àbí wọ́n ṣe handbill flyer wọ́n pín káàkiri wọ́n sọ pé wọ́n kọ́ bẹ̀ pé Ọ̀ṣun state wọn kò sógbó síbẹ̀ ẹ̀rí pé ìjà ìjà ni ó dé pé ah, ọ kò síbẹ̀ orí anábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀sìn Islam ní sẹ́sìn ìlú kan orí símbọ̀ hajj gangan fún ara rẹ̀ kí ni labbaik Allahumma tó bá kà láti bẹ̀rẹ̀ òòlé kankan níbẹ̀ sallallahu alaihi wasallam ìgbé akọ́raṣí ah, ni ó kò sí níbẹ̀ bẹ́ẹ̀ náà òòlé gbóòórùn sallallahu alaihi wasallam òòlé gbọ́mọ́kà níbẹ̀ òòlé bá Madina níbẹ̀ وهو ناك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك kùsùkọ ànẹ́bì ń bẹ sallallahu alaihi kùsùkọ ẹbí ẹ̀ ń bẹ kùsùkọ lú ẹ̀ ń bẹ kùsùkọ lárúbáwá ń bẹ ló fi jẹ́ sí pẹ̀sì islam ẹ̀sìn gbogbo ayé labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika laka abẹ́lẹ́wọ̀n baba lágbára jùlọ gbogbo ẹ̀ tó fẹ́ sí hajj lọ́dún ọlọ́run bá kó bá sí rọrùn fún wa tí wọ́n fi ṣe nígbàgbọ́ gidi tààrà tí wọ́n gbàgbọ́ yẹta òhìdì lè ọlọ́mbà fún wọn ẹ̀yìn náà wá pakítí mọ́lẹ̀ ẹ̀lọ kẹ́kọ̀ọ́ tí ẹ̀ máa fẹ́ lọ hajj okòsù kan ìyẹn máa fi sẹ́ lẹ́ni kìí sí pé ọwọ́ máa ṣẹ̀ pé wá sí wá sí fún wa ìwọ lọ́lọ́ máa bẹ kódà ìyẹn máa gbà fà pé jojúmọ́ ẹ̀ máa kọ́ mi ní ọ̀rọ̀ nípa hajj ìlú lẹ́gbà ká ní pípọ̀ ráyè tó nǹkan ìbẹ́ lọ gbà fún ọlọ́lá ju ránù tẹ́ ń fowó sí lọ kó a máa kọ́ ní sí hajj rẹ̀ jojúmọ́ ọgbọ́dọ̀ lọ fún sẹ́mínà má retí board àbáwọn tó fẹ́ kọ́ ọ lọ pé owó làwọn ń wá ní tiwọn owó èrè láwọn ọjẹ́ lọ bá wọn ìwọ ni ọwá mọ̀ pé ní ọ̀fẹ́ fowó mi ṣòfò gba àwọn àfá àfá ẹlẹ́kọ̀ọ́ ẹbá ń fún mi láàfá kan ààrírí ní gbogbo àwọn alájẹ́ máa lọ a ní lọ́dọ̀ ọdọọdún làwọn ní masára sí wá ń gbà àmá ní méjì mẹ́ta ń gbà mí tí ó lọ hajj àti wà rírí tó wá tẹ̀ wà bí mi gan rí pé ẹ̀dàkùn ẹ̀fún mẹ́rẹ́ nìkan ìta bá sí mọ́sásí náà ní ma gbára lé kò yẹ kí wọ́n gbára lé general lecture báyẹn public lecture báyẹn ó yẹ kó ní special ẹni tí ẹ̀ kọ́ má fowó ṣòfò one million ọba one million lọ́fẹ́ náà kagbá àyàgbé ẹfún mi láàfá àkànjọ́ kọmínísì hajji kí n lè bá rí mú lọ kí n lè bá rí tó ẹ kí n mú bọ̀ wá ẹni kí n sáájì kò dé káyé rẹ̀ ọbàjẹ́ kẹsìn rẹ̀ náà tó bàjẹ́ tó ọba sí bó ti ẹ kó sí anábìlọ sọ bẹ́ẹ̀ fún wa sallallahu alaihi wa sallam ẹgbẹ́ bá ti hajji dì ni lẹ́sìn àti láyé ẹ wádìí ẹ̀kọ́ ni ò kákẹ́kọ̀ọ́ nípa rẹ̀ sọ nípa nǹkan máa ń bẹ láwùjọ wa ẹ̀ a ṣe àdúrà mọ́ká èyàn ń lọ bí àṣẹ́wà ẹ̀yìn tó ń wà nílẹ̀ tó fẹ́ ṣàdúrà fún òun ló yọ ṣàdúrà fún ìtọ́bá dọ̀hún àwa àfáwò tó wá kóra wájọ pé yóò làdúrà mọ́ká tiẹ̀ ẹ̀rí yóò làdúrà mọ́ká ẹni tí ọba ṣàdúrà mọ́ká wọ́n àmà lé káàkiri èmi ń jò lọ ṣàdúrà mọ́ká àdúrà mọ́ká ẹ̀yìn kí ní jàdúrà mọ́ká ń bọ́ sẹ̀ríà ń bọ́ lọ́wọ́ àánú gbogbo àwọn àfáàtò tó ń sẹ́yà àfáàtò sí kí wọ́n kọ tíra kódà àwọn bídí àgàn ọ̀kọ́ bẹ̀ pé dùn áhùn mọ́kà tá a máa ṣe àwọn bídí àgàn ọ̀kọ́ nù tíra wọn ń bulẹ̀ yẹn àfáà ti wà nílẹ̀ wa ti wá rí tó sì bí gbogbo ẹ̀ ní pé àmọ́ ń tọ́ yẹ ká ṣe àfi ń tọ́ yẹ ká mójútó sílẹ̀ àpò ara làwọn ń ìwọ nílò kan sàdúà fún kí làdúà tó sára fẹ́ lọ Mẹ́kà àdúà onírin àjò ló sì anábìlẹ̀ ti kọ́ wa sallallahu alaihi wasallam ọkàtíra citadel ọba ń bẹ̀ sókí báyìí náà àdúrà onírin àjò lóòsì ìtòsí fúnra rẹ̀ ọ wà ń bẹ tó bá ń lọ ìtòsí fáwọn ará ilé rẹ̀ tó bá ti sallallahu alaihi wasallam àwọn ní nílò kọ́ ṣàdúrà fún ọlọ́run ó ní ìdí kan ṣàdúrà so nípa báyìí wọ́n tó fẹ́ lọ hajj wọ́n ó tún wá jẹ gbèsè ó tún wá náwó ó tún wá ṣe bídíà ó tún wá dé lẹ́sẹ̀ kò nílé ọlọ́nkọ́lá wa kọ́ ń bẹ̀rẹ̀ wá kí ó dára wáyé náà